الحمد لله الذي جعل العلم الشرعي ضياء في الحياة والصلاة والسلام على معلم الخير نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعتصموا بحبل الله جميعا واعبدوه وعلموا أولادكم العلم الشرعي فإنه نجاة من هلكات الدنيا والنار الآخرة وقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا ونسأل الله تعالى أن يجعلنا وإياكم من الذين يربون أبناءهم على تقوى الله تعالى والاستقامة في دين الله أدوك فهم ولا مباوة ولا مباوة تأدوك فهم ولا مباوة تجاكوين ó ṣe ìmọ̀ wá ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bá ṣe ní ìmọ̀lẹ̀ tí máa ń darí ọpọlọ wa tí sì máa ń darí làákàyè wa ìmọ̀ òun ní máa ń darí lílọ bíbọ̀ ẹ̀dá tẹ́yìn bá mọ̀ èèyàn ọmọ pé eléyìí ọ̀dà eléyìí ọ̀dà ọba tá a máa fi mọ ọ̀nà àparun àti ọ̀nà ọ̀là tá a máa fi ń dáburú mọ̀ yàtọ̀ sí oore ọba náà ládúpẹ́ fún gbogbo ọmọ tí ń bẹ lára ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọgbà lára wa èyí tí ò tí yé wa ọlọ́mọsàjì ó yé wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọba nàbíwá Muhammad sàṣàn ẹni tó jẹ́ pé òun gan la kọ́kọ́ muallim ẹni tí máa kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ìsìn táwọn èèyàn fi máa ń sorí rẹ̀ káàní ọlọ́run bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ mayami ìtàfi bá ní sọ̀rọ̀ òun náà ni ahamiyatul madrasati al-islamiyati fi hayatil abna kí ni pàtàkì madrasa nínú ìgbésí ayé ọmọ èèyàn pàtàkì jùlọ nínú ìgbésí ayé àwọn ọmọ wa tán bí alimadrasa ẹ̀rí madrasa a máa ń dá agbẹ̀ yorùbá ní ilé kéwú ibi tí wọ́n ti ń kà tí wọ́n ti máa ń kọ́ mímọ̀ madrasa òun náà láàyè tá a ti ń kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yìí ọ gbọ́dọ̀ wà ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan ló ṣe jẹ́ pé gbogbo àdúgbò tẹ́ bá ti rí tí ó sí mọ́sálásí ń táwọn ọmọ kékeré àtàgbàlagbà tí wọ́n máa lọ lè kírun bẹ̀ àdúgbò tẹ́ bá dé tí ò sí ilé kéwú ṣẹ̀ríà ilé kéwú tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam tá ń pè ní madrasa bàdáàlì káhayù ṣayatin àwọn àfáwà wọn ní àdúgbò àwọn àlìjànú àwọn èṣù òun náà lẹ́ti dé yẹn fọ́kùrùjù mínì ẹ mọ́kọ àwọn fámìlì yìí dúnbẹ̀ ẹ tètè jáde kẹwọ́bù mi lọ ó sì jẹ́ pé ibi tó bá fẹ́ lálẹ̀ sí kó tó sanwó lẹ̀ ọkọ̀kọ́ béèrè ẹ̀dá kan mọ́sálásí àdúgbò yóò tọba ti débẹ̀ tí wọ́n ní mọ́sálásí súnnà ni ralẹ̀ síbẹ̀ ibi tó ma gbé dànù torí dandan ni kó gbénu lé dandan ni kó wọ mọ́sálásí lójúmọ́ tọ́lọ́wọ́n bá ọ̀dáwà fún kankan àfẹ̀sìn rẹ̀ ẹ̀sìn gẹ̀rẹ́lá wá sìn láyé ilé tá ń gbé àtúnjẹ tá ń jẹ nínú ẹ̀ ó fẹ́ ràn wá lọ́wọ́ láti sílọ̀ nínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí gangan ni ọ́fíìsì wa fẹ́ni tọ́rọ bá yé tó sì máa tọ́wá sílé ayé aláàlá amálẹ̀ ní Qur'an al-Karim ipe torí ẹ̀sìn lòun ṣe dá wa bọ́bá ti wá dádúgbò kan tí wọ́n ní kò sí mọ́ṣáláṣí ń bẹ̀ àbí mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ mọ́ṣáláṣí bídíà ni mọ́ṣáláṣí bídíà àti mọ́ṣáláṣí àtàdúgbò tí ò sí mọ́ṣáláṣí ń bẹ̀ bákan náà làwọn méjèèjì kọ́dà àdáwò tó bọ́ ń bẹ̀yẹ ju ẹni tí ò rí mọ́sálásí tó ti kírun lọ nítorí pé ọ ò ní ní choice láti bá kírun bẹ̀ torí pé o ti súnmọ́lé rẹ̀ bọ́bá wá kí gbogbo òrun náà ọlọ́run wá nígbà lọ́wọ́ rẹ̀ látara mọ́sálásí tó ti ń kírun àtàwọn tó ń kírun lẹ́yìn wọn ìmáàmù tí ń bọ̀ òrìṣà ìmáàmù tí ń ṣe bídíà ìbọ̀rìṣà inú náà ni ọjà sí bídíà náà ọlọ́run ní gba ìbáàdà tó bá jẹ́ bídíà bídíà náà ó padà tìyàn sínú náà ni kọ̀ wá ní da kọ̀ wá gbára mọ́sálásí wọná tọ́ba fẹ́ gbalé ọkọ̀ lọ lè béèrè pé ẹ dákun ibi tẹ́ bá ń rí lẹ́sì yìí ṣé mọ́sálásí wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tó jẹ́ ti súnà tó ti máa kírun. lẹ́yìn náà owó tó wá gbìyànjú láti béèrè pé ǹjẹ́ madrasa wà táwọn ọmọ rẹ̀ ọmọ lọ tó láwọn ọmọ yẹn náà padà rọ́pò rẹ̀ táwọn ọmọ yóò fi máa lọlé kọ́ ẹ̀sìn nípa ń tá a torí ẹ̀dá wọn tó fi wá jèrè àwọn ọmọ yìí níjọ́ àlìkìyàmà tó sì jẹun wọn láyé kó tó kù ọ́ ẹ̀yọ́ màyá mi ọwọ́ tá a fi mú mọ́dásà lẹ́ni ọwọ́ yẹpẹrẹ ni àwọn afáàní gbogbo àdúgbò tábà ti wá dé táàrí báwọn àgbàlagbà abẹ wọn ò rí mọ́sálásí tó ti máa kírun àwọn ọmọ kéékèèké bẹ̀ wọn ò rí mọ́dásà tí wọ́n lọ wọ́n ní àdúgbò ṣèitán ni fọ́kùrùjú mi ni ẹ tètè jáde ń bẹ̀ kíákíá o nítorí pé ìṣẹ̀mí yóò súnmọ́ mọ́sálásí lójúmọ́ ìṣẹ̀mí àwọn ọmọ yìí sì súnmọ́ madrasa ilé ìkéwú nílẹ̀ yorùbá mohan mohanatun ojú yẹ pẹrẹ làwọn máa fi ń wò madrasa nílẹ̀ yorùbá àwọn máa bójú ń tẹ́ńbẹ́lú rẹ̀ wọ́n máa hàmì yẹtù ha fi hayatil mùsùlùmí khasatan fi ayati abna'ina kí ni importance masalasi ati ilé kéwú torí pé mọ́sálásí gan ni ìpìlẹ̀ ilé kéwú kó tó di pé àtọwà ń kọ́ àwọn ile ìkẹ́kọ̀ọ́ masalasi ibe ni won ti ka Quran ibe ni won ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n bá ní mọ́sálásí ládùúgbò to je masalasi sunna ti won so ń kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n bá ní madrasa ládùúgbò ile kéwú yẹn tó ti wà nínú mọ́ṣáláṣí yẹn wọ́n ti ní madrasa náà nìyẹn níta gbàlérò pẹ̀lú ilé kéwú òun náà ní ààyè tí wọ́n ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó lè jẹ́ nínú mọ́ṣáláṣí ó sì jẹ́ èyí tí wọ́n kọ́ classrooms káàkiri èyí tí afẹ́dìmú ní jimá lẹ́ni òun náà ni pé kálí máa pe ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ torí pé taa lọ́lọ́ lè mú kó nílé ayé ọmọ wa ronú pé sí mo ti ṣe lọ́nà lẹ́ni assignment rẹ̀ nílé ayé yìí ìbáàdà ni nígbà bá ti gbọ́ ayé bẹ́ẹ̀ gbọ́ lọ́wọ́n ọ̀dẹ́ àtàlẹ̀jànú àti ká wá sí lọ́hùn àgbóyè yẹn yọ mọ̀ wá ró nínú eré rẹ èyí tó kù yìí pé ẹ̀sìn ẹ̀sìn ah, ìwọ yìí lọ́mọ tó ń sin lé ayé wal ibadatu lan tatahaqqa illa bil ilmi shar'i èèyàn wá lè gbàgbọ́ yé ẹ̀sìn wa yìí láti mọ ọlọ́run bá sìn àbí kéèyàn lọ lè kẹ́kọ̀ọ́ kápẹ́ntà tí ó bá kọ́ṣẹ́ dáadáa yóò ṣe lékàn bílíkìrìlà tí ó kọ́ṣẹ́ dáadáa yóò ṣe lékọ̀ tílẹ̀ tí ó kọ́ṣẹ́ dáadáa yóò ṣaṣọ náà ẹni tí ọba kọ́ nípa ẹ̀sìn yóò ṣe ẹ̀sìn kẹ́sìn ẹ̀sìn kẹ́sìn lọ́pọ̀ nínú àwọn ẹ̀sìn tá a fi ń sin lọ́nlẹ̀ yorùbá bíi tàríkà bíi tàríkà èyàn jí kókó ńlé kó lóun lè ṣe tàríkà níbo lọ́n lọ wọ́n làwọn lọ lè hó nínú mọ́ṣáláṣí àwọn lè tẹ́sọ̀ wáìtì síwájú alá láìlá ilá láwọn pariwo jàsíbí àyọ́mọ arélulẹ̀ wọ́n máa dámi lé lérí ìdí òlè yìí wọnú ẹ̀sìn wáyé àbáwọn onílù àwọn oníbàndínì gbangba gbìngbìn nínú mọ́sálásí bọ́ bá sí ibẹ̀ yà á kọ́ mọ́ wáyé sàn nítorí tó ń ṣe ní kò sẹ́ni tó bì ọ́ kò sáyà fún kò sáàdìísì fún ọlọ́run ọ̀sọ́ kalẹ̀ ànábì ò ṣe fún wa ànábì ọ̀pá wa láṣẹ níbo ló ti rí ọlọ́dọ̀ àwọn ṣéwù kí wọ́n kọ́ pẹ̀lú ṣéwù. ìbádọ́lá ẹ̀yọ́ wáyà mi kò tàbá yíyá hàn ẹni tó bá ní kan ṣe ilé ayé tí à ń lò lọ́wọ́ yìí especially nílẹ̀ yorùbá òdodo ti hàn ọ̀nà méjì náà lọ́wọ́ imma sunna wa imma al-bid'ah nínú kú wà táwọn ẹbí rẹ kẹ́ darapọ̀ mọ́ àwọn alu sunna àbí kó wà táwọn ẹbí rẹ kẹ́ darapọ̀ mọ́ àwọn alu bid'ah àbí ńgbà míì tí ilé bá dàrú half bid'ah half sunna bàbá àtìyá àwọn lè máa ṣe sunna àwọn ọmọ máa ṣe bid'ah àbí káwọn ọmọ ká máa ṣe súnà kí bàbá máa ṣe àtìyá máa ṣe bídà àbí kí ìyàwó máa ṣe súnà kí bàbá máa ṣe bídà àbí kí bàbá máa ṣe súnà kí ìyàwó máa ṣe bídà àbí kí gbogbo wọn kan ṣe wáá jẹ alùbídà ọlọmọdé adánwò kàn wọn ní ayé táwa yìí. ìmọ̀ ní máa jẹ́ ìyàwó máa pé eléyìí súnà eléyìí ní bídà bídà ni àdádálẹ̀ innovation ní tí ò sí ní ẹ̀sìn tá à wa ìmọ̀ ló ọlọ́wọ́ bá ní àwọn tó mọ̀ àtàwọn tí ó mọ̀ wọ́n yìí ṣe bákan náà kul hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́wọ́ láwọn tí wọ́n ní mà tí wọ́n wá ìmà tí wọ́n lọ lé kéwù tòótọ́ àtàwọn tí ò lọ ọlọ́wọ́ ni wọn ò lè rí bákan náà hálùkọ̀ táwọn àlùfáà dálẹ̀ ebi nítorí ilé kéwù àgbà ni àwọn àgbàlagbà tí wọ́n lọ sí hálùkọ̀ bí gbàdá àwọn ń wá bá fi pé yóò ti di àfáà olùmọ̀gbọ́ lárúbáwá o àmọ́ yóò mọ̀ tẹ́yẹ kó ṣe nínú ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá ń ṣèrànù yóò dá àmọ́ pé ìrànù lèyí tí wọ́n ń ṣe yé léyìí sẹ̀sìn. al-ilmu ash ìmọ̀ wá ìmọ̀ ẹ̀sìn àwọn àtàwọn ọmọ wa ọ̀ràn ayami anábì ní talabul ilmi farida anábì ní ìwà mímọ̀ ẹ̀sìn anábì ní dandan ni ó ala kulli muslim gbogbo mùsùlùmí sì lọ́jọ́ dandan lé lérí wọn lórí gbogbo mùsùlùmí ó jẹ́ dandan lórí wọn anábìnrin máa yọrí dìlá òbí ṣèkọ́yà ẹ̀yìn tó lọ́mọ fẹ́ ṣàánú nílé ayé yìí fa kírun fi dì yóò fún lágbóyè ẹ̀sìn níbo láti wá lágbóyè ẹ̀sìn bí ìbá jẹ́ pé ká máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo àwọn tó bá ń fi ọwọ́ tẹ̀mbẹ̀lẹ̀ mú mà èmi ò ṣiṣẹ́ lógún ọdún yóò fògùn ìṣẹ́jú dànù ni ẹ bá máa fọwọ́ tẹ̀mbẹ̀lẹ̀ mú màmá ìmà àlẹ́ ilmu ash ìmà ẹ̀sìn ọlọ́run dídí sọ fún rasúlù sallallahu alaihi wasallam ìpèrè ànábì àlékún tó máa wájú mọ́jọ́ ọjọ́ owó àlékún tó máa wájú mọ́jọ́ ọjọ́ property ayé o àlékún tó máa wájú mọ́jọ́ ọjọ́ iye o ntọ́ máa wájú ní àlẹ́sìn wọ́kùl máa wá aṣọ fẹ́mi ọlọ́run pé rọ́bì sídì ní ìlmà ọlọ́run sàlékún mímọ́ mi ọlọ́run dídí pa ànábì láṣẹ bẹ́ẹ̀ pé kọ́ máa bẹ̀rù torí bí màá ànábì bá ṣe pọ̀ sí bó bá pọ̀ sí bẹ́ẹ̀ náà ni oríire pọ̀ a nẹ́bí ṣe mímọ̀ tó yẹ ọlọ́run jẹ́ dákẹ́ mímọ̀ tó àlì ọlọ́run bá ní gbogbo ẹni bá nímọ̀ ọlọ́run bá lẹ́ni tó nímọ̀ tó ń bẹ lókè rẹ̀ ẹni bá tó nímọ̀ ẹni tó nímọ̀ ń bẹ lókè rẹ̀ ẹnìkan tó nímọ̀ tí ò tó nímọ̀ lókè rẹ̀ mọ́ òun náà ni Allah ọlọ́run fi wá sọ fún ànábì pé máa wá bẹ Allah yẹn zidni ilma sàlékún ọmọ mi ànábì wá tọrọ ìmọ̀ bẹ́ẹ̀ títí tó fi jáde láyé àsìkáàrù ànábì tí máa ń ṣe láàárọ̀ láàárọ̀ tó bá ti di pé ọkà ṣùgbọ́n àtàn ní ọwọ́ parí àsìkáàrù yẹn ànábì àni Allahumma inni as'aluka ilman nafi'a ọlọ́mọṣà fún mi gbogbo àwọn iṣẹ́ mi mọ́sá ìgbà lọ́wọ́ tó bá ti jí láàárọ̀ ìmọ̀ ní kọ́ máa tọrọ ìmọ̀ tó wà tọrọ mọ́ tọrọ ìmọ̀ ṣetán torí ìmọ̀ pọ̀ ìmọ̀ àbẹ̀rù ọlọ́run ìmọ̀ ṣẹ̀ríà ní kọ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run kó sì máa tọrọ bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ̀ al-madrasatul arabiyya ẹ̀rí ilé ẹ̀kọ́ ẹ̀sìn táǹpẹ̀ nílé kéwù àfọwọ́ yẹpẹrẹ mú àwọn àfọ àtàǹkọ́ máa ń kéwù gan ojú yẹ̀yẹ́ làwọn fi ń wò wọ́n bígbà tí wọ́n ní kan sí àwọn gangan ni wọ́n sì ń ṣiṣẹ́ èyàn tó mójú tó ìtọ́lọ̀ torí ẹ̀dá wa ẹnìyàn ní ṣiṣẹ́ ní àbíwọ tó mójú tó ìtọ́lọ̀ torí ẹ̀dá wa innama yakhsha ibadihi ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n máa bẹ̀rù Ọlọ́run wọ́n làwọn onímọ̀ torí wọ́n ti kà á wọ́n ti rí wọ́n sì ti mà á mímọ̀ yẹn ìmọ̀ ń jogún bẹ̀rù ọ̀wá lọ́dẹ kéwú bóò ló ti wá bẹ̀rù ẹ̀ ọlọ́run innama yakhsha Allaha ọlọ́run láwọn tí ìbẹ̀rù ọlọ́run bọ́ máa tì gọ́gọ́ al-ulama àwọn tí wọ́n kéwú bàbá wọn sọ̀rọ̀ kéwú ẹ má máa sọ̀rọ̀ ilé kéwú tí wọ́n kọ́ ṣẹ̀ríà torí yọ́ fẹ́ dàrú sí pé àṣẹwà ara àwọn àfọ́ kan tí wọ́n ya dìbò lúgì wọ́n sì kéwú àṣewárá àwọn àfáà kan tẹ́ ń ṣègbéyàwó wọ́n sì kéwò ara àwọn àfáà kan tí wọ́n ń so nǹkan mọ̀dí tí wọ́n ní bàǹtẹ́ tí wọ́n tún sí gbẹ́rẹ́ fáwọn èèyàn gbogbo ṣẹ́ táwọn anábì ọlọ́wọ́n bá wá lunch gbogbo ẹ̀ làwọn fọ́nká làwọn dànù wọ́n pa gbogbo ẹ̀rẹ́ wọ́n sì jòkó lédè àga àwọn anábì ọlọ́ àlàúlà máa hu wára sátúlù àǹbìyà anábì lẹ́yìn kí làwọn anábì ọlọ́wọ́n bá ṣe mubashirina wa mundhiri wáàsí ni wọ́n máa ń ṣe fáwọn èèyàn wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹ̀ṣẹ̀ léyìí mubashiri ẹ wà di janna o wa mundhiri ẹ má ṣe léyìí o tẹ́ bá ṣe ẹ wọ náà Allah ló sì sọ bẹ́ẹ̀ iṣẹ́ tẹ́lẹ̀ ń gbé fáwọn àfáànù kì í ṣe jálàbí kájòkó sílé kálá ń ṣe iṣẹ́ àfáà kí ni wọ́n pè iṣẹ́ àfáà iṣẹ́ àfáà nínú yàrá iṣẹ́ àfáà ni kò ní kọ́ yẹn kéwò kó lè ṣe wá sí fáwọn yìí ìbádọ́lá ẹ̀yẹ rúfin ọlọ́run lẹ́nìí àwọn ọmọ wa wọn ò lọ sí madrasa mọ́ látara ìgbọ́lá fún western education ju ìmọ̀ ṣẹ̀ríà lọ ẹ má gbàgbé pé ọlọ́run ọba sọ fún yín pé yáyọ lẹ́dínà amanu tẹ́kùlọ́ haqqa tuqati ọlọ́run ọba ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba o wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ kú o ẹ gbọ́dọ̀ jáde láyé o illa wa antum muslimun àfi kẹ́ jáde nílé ayé lẹ́ni tí ó jẹ́ muslim tí ìsìlámù rẹ̀ pé tó sì pure bóòlù yẹn ṣe wá rí ìsìlámù àti ìsìlámù sahih bóòlù yẹn ṣe fẹ́ rí ìsìlámù tó pure láwùjọ tí wọ́n ń lẹ̀ yorùbá yìí إلا بالتحاك بالمدارس العربية السنية àti ká tètè dìde àtàwọn àti ẹbí wa ká tètè gbìyànjú láti lọlé máa lọlé kéwu súnà àwọn máa lọ ìdánilẹ́kọ̀ọ́ àwọn àgbà àwọn ọmọ wọn máa lọ sí madrasa ìròrí kan náà ni wọ́n wà lérí wa kéde pé ọmọ máa lọ bàbá máa dàánù tọmọ bá dé alẹ́ tó tún gbédé yìí àwọn ọba lọ́wọ́ àwọn afáàdé wa ogún ọdún tàbí jésù islam ni alẹ́yẹsẹ̀ kò lẹ́ alẹ́yẹsẹ̀ lẹ́dínà yàlẹ́mú lẹ́dínà làyàlẹ́mú ọlọ́run ní àwọn tí ò lọ lẹ́gẹ́ àtàwọn tí wọ́n lọ ṣé bákan náà wọ́n rí ọkọ̀ lẹ́yìn lórí bákan náà torí ìtí wọn ní etí yàn tọ̀tọ̀ ni. ìbádàlá ẹ̀yà orísun ọlọ́run àwọn ojúṣe wa táwa ń ṣe nínú ilé fáwọn ọmọ kò sí bó ṣe lè já àfà tó o lè dá àwọn ọmọ rẹ kọ́ lẹ́kọ̀ọ́ tán pátápátá ọkọ̀ wọn ní ìtìpá rẹ bá ká ó tì wọ́n jáde kán lè ṣe kínní kán lè kọ́ yòókù wọn náà ṣe jáde wọn sáwọ́ adìjẹ mọ́ lọ. ilé ẹ̀kọ́ tá à ń yìí òun lọ́ máa pé ìtọ́jú àwọn ọmọ tá à ń ṣe nínú ilé àwọn ó ṣe tiwa àwọn àti wọn sí madrasa madrasa náà ó ṣe tó kù àwọn ọmọ yẹn di ẹni tó pé àdáwò tó wá bá wa dé sí kọlọmọsà bá wa mú kó òun náà ni pé ǹjẹ́ gbogbo madrasa náà lè lè tí ọmọ lọ kọ́mọ mi ọmọ sùn nù lé ládùúgbò mi kọ́mọ lọ bí kankan kí bàbá rẹ̀ ó sì máa kọ́ ntọ́ba lágbára lẹ́ẹ̀kan lóṣù ó sì lóore fún ju madrasa tán fi sílọ nítorí pé madrasa àtẹ̀yìn bá lọ bẹ̀ẹ́ ní tí ó fẹ́ ṣe fún yàn òun ni pé túwùrì sùtẹ́kù wàláhì fìlìkọlù yóò dogún bẹ̀rù ọlọ́run ọba sínú ẹ̀mí ọmọ ọmọ yẹn wá lọ madrasa kò wá sí bẹ̀rù ọlọ́run ọba lẹ́mí rẹ̀ ajẹ́ kí madrasa yẹn ó yẹ kí wọ́n chẹ́kẹ̀. alimadrasa tó tó hadibul akhlaq madrasa tó jẹ́ ilé kéwù ẹ̀sìn yóò ṣe àtúnṣe ìwà táwọn ọmọ ọmọ wò táwọn ọmọ bá jẹ́ wò kí wà tí المدرسة تعلم أحكام الصلاة أحكام الصيام أحكام الطهارة madrasa táwọn ọmọ ń lọ yóò jí kí wọ́n mọ̀ tó yàtọ̀ sósì lábala bá ṣe sin ọlọ ọmọ tí wọ́n lọ madrasa gidi tí wọ́n ń kírun fún yín ẹ mọ̀ pé eléyìí ń kírun yóò jòkó bó ṣe kó jòkó yóò sálámà bó ṣe kó sálámà yóò ka súra tí ó yanjú yóò ka fatiha tí ó yanjú ọ̀kan nínú àwọn ọmọ ìyá kan láìpẹ́ yìí ó ń jáde ó wá lọ lè kí àṣùbà lójú ọ̀nà mọ́sálásí tí wọ́n ti ń kírun yìí ìmáàmù tó ṣáájú fátíà rẹ̀ fátíà rẹ̀ ò yanjú afáàlóhùn sáwọn ògbé tó sáàtún àìrùn eléyìí sáàtún kí nàbíbò láti báyìí nígbàtí ìmáàmù sálámà tó wọ́yìn báyìí irungbọ́n rẹ̀ pọ̀ tó báyìí ìmáàmù ìsì ń ka fátíà ládáradá ẹ̀dàkùn àsìkò tí ń fi rìn káàkiri yẹn kó sì máa lọ lẹ́gi kéwú ṣé kò ní al-islamiyya ilé kéwú tí wọ́n ti ń kọ́ ni lẹ́sìn nínú àwọn nǹkan tí wọ́n mójútó òun náà ni pé wọ́n mójútó àdéhùn kan àwọn

àdáwò sì balẹ̀ kéwù náà ọlọ́wọ́n ní kólú dé ọlọ́ha ọlọ́wọ́n ní tẹ́ bá fẹ́ pé ọlọ́wọ́n bá ní tẹ́ pé òun náà ní allah awídò rahman bọ́bá sì wù yẹn ní rahman èmi náà ní jẹ́bẹ̀ ayyama tẹ́dí ọ̀fọ́láwò asmaul husna gbogbo yìí tẹ́ bá pè lórúkọ ọlọ́wọ́n bá tẹ́mi ọlọ́wọ́n bá sọ fún yín èmi náà ní jẹ́bẹ̀ ẹ máa fi kì mí ẹ máa fi béèrè ní tẹ́ ń fẹ́ lọ́dọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ lè gé omi tí ọmọ bá débẹ̀ tẹ́wọ́n náà lọ́lẹ̀ kéwú yóò ṣe ìwádìí àbìjà kó tó kú mẹ́ yóò di bàbá aláwo confirmed tí wọ́n máa dáfá yóò lóun tẹ ìsáàdì yóò máa tẹ yẹpẹ yóò máa wúra wọ̀ gbogbo àwọn irinṣẹ́ àwọn akèfèrí tá a ya wá kó kú ńlẹ̀ ipe ẹ má ṣe yí má o òun làwọn ń ṣe ń lé géwú ọmọ bàbá ọlọ́dẹ ọmọ bàbá ọmọ bàbá tí bàbá yẹn rí i pé kò ní dáa kọ́ mà yóò tún gbaṣẹ́ lọ́wọ́ òun wọ́n wá lọ lé kéwú wá lọ lé kéwú káyé tiẹ̀ ọmọ bá dàbí ayé tòun tọ́lọ́ mà pé iná lòun lọ́dún ọba tó kù láyé pẹ̀lú gbogbo àwọn irúnmọlẹ̀ àti gbogbo àwọn èṣù tí wọ́n jọ ń ṣiṣẹ́ tọ́mọ yẹn bá wá délé kéwú ẹ ní bàbá expect lára yìí tọ́mọ yẹn bá wá délé kéwú láwọn lè kéwú kan lé Yorùbá jọba àwọn àfáàbẹ̀ wọ́n wàá máa gbé ọmọ yìí gẹ̀gẹ̀ ipe wọn ní bàbá rẹ̀ ń lóògùn ní bàbá rẹ̀ mọ nǹkan wọ́n máa wá gbé gẹ̀gẹ̀ Ibrahim ọ̀rọ̀ wà tàbá ṣe tán àfáàlékè nínú àwọn tó dogun bá lọ́dọ̀ bàbá fìdí ẹsẹ̀ mẹ́nà láàánú mẹ́ ṣe mọ̀ pé bẹ́yọ̀ bá rí náà sẹ́yìn bá wà rí náà ama gbogbo ti ń lọ ní gbogbo ilé kéwù kọ̀ọ̀kan lẹ́yìn bá lọ́dọ̀ àwọn afa kéwù lẹ́yìn rí kátìlọ̀ lè kéwù sunna lọ́dọ̀ àwọn afa wa. àfa lè kéwù àtọmọ bàbá oní sẹ́rẹ̀ yìí àfa àtàwọn ọmọ lè kéwù wọ́n mọ̀ wá pàdé lọ́dọ̀ ọmọ bàbá oní sẹ́rẹ̀ wọ́n mọ̀ lọ́dọ̀ ìgbà agbára lọ́wọ́ ẹ̀ etí bàbá rẹ̀ ní kọ́ wá dànù làwọn tó wá ń gbà lọ́wọ́ ẹ̀ torí pé ńlẹ̀ Yorùbá agbára òkùnkùn àwọn orísí nǹkan kan tó dúpẹ́ àájò ni ẹ̀sùn òsì ní a máa ṣe mùsùlùmí òrò ìdàlẹ̀ fílẹ̀ tẹ́ fi jẹ́ muslim nígbà tẹ́ bá ti wá fílẹ̀ ìyá tẹ́ muslim ọ̀pọ̀lọpọ̀ ilé kéwìlẹ̀ Yorùbá wọ́n sí ń gbẹ́rẹ́ wọ́n dé bàǹtẹ́ ó ń dè èyí tó dè mọ́tẹ̀sùbà èyí tó tó kọ́ ìgbàgbọ́ òun ni ilé ìkéwu súdà fẹ́ establish sínú ọkàn ọmọ tí ó wàá bẹ̀rù aláàdìkan tó bá ti bẹ̀rù aláàkẹ́kọ̀ọ́ nígbà lẹ́nu mọ́ kára kò torí tọ́lọ́wọ́n bá wa káṣí àkọlé kan ilé ìkéwu àwọn ọmọ wa káṣí mọ ibi tá a máa àwọn ọmọ yìí lọ kó tó mọ́ ọmọ lọ lékè ọlọ́lẹ̀ béèrè ìròrí àfáàyè kọ́lá kò sí tó burúkú ní kókó gbogbo àwọn tíra tí wọ́n bá ń lò kí wọ́n fún ọ ní photocopy kọ́ wa lè fi àwọn àfáà tí kéwu bá yé pẹ́ dákun ètí wọ́n ní wọ́n máa kọ́ wọn rèé o torí náà ti ba sísítẹ̀mù eré ọmọ ẹ̀jẹ̀ ó lè rí tòmá ilà ayàṣà àlá ọlọ́run ní jásẹ̀ rẹ̀ o. wastaghfirullaha innahu wal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wa ala. ashadu an la ilaha illallah wa adahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah. ẹ̀yin arúsùn aláwọ̀ wa. al-madrasatul islamiyya هي المدرسة السنية المتابعة لرسول الله صلى الله عليه وسلم ilé kéwú tá a mọ̀mọ́ lọ yóò jẹ́ ilé kéwú tó jẹ́ pé bá anábì ṣe ṣẹ̀sìn ni wọ́n ń ṣe gbogbo ní wọ́n ti fẹ́ ṣe wọ́n ní ọlọ́run sọ báyìí anábì sọ báyìí kọ́mọ̀ jẹ́ kí ilé kéwú bídíà tí wọ́n ti ń ṣe àdádálẹ̀ wọ́n sì sọ fún wọn pé àwọn ọmọ rẹ̀ tẹ́ gbowó wá wípé wọ́n fẹ́ ṣe mọ̀lúdì ó sì lọ́ọ́ lè bá àfáà yẹn pé ẹ dákun ibo láyà mọ̀lúdì wà ká máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ànábì sàṣàlà ìbá láàyè ni wọ́n máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ó ti tó kàn kú nínú àdízi olè yín wa ìjọ ìlànàbì ṣe ìjọ ìlànà sọ̀hábà ṣe ìjọ ìbẹ̀lẹ̀ ti rí wọ́n náà dáṣọ sọmọ lọ́rùn wọ́n náà lọ́bẹ̀ ẹ̀ lè náwó ẹ̀sìn tí ò sí ládàá mẹ́ wọ́n ní ìlànà tó ní ká ní ya on the twenty five Ramadan ẹ̀ka sọ lọ́rùn àwọn míì tún wọ́n tún dá ṣẹ́ẹ̀tì àti trọ́sà ibo ni wọ́n pè tíṣẹ́ẹ̀tì ilẹ̀ láti kọ́dé wọ́n akọ ókọ ìjẹ̀mọ́ àwọn sí wọ́n ti 2009 táwọn sọ fún yín pé ìjọ yẹn ni ìlò láti kọ́dé táwọn sọ fún yín ta ló fi mọ̀ yín ara ìranu ńlẹ̀ Yorùbá ga ìdí ìranu yìí lọ́pọ̀lọpọ̀ ń fẹ́ celebrate celebrate akàn kó ẹ̀ṣọ́ sára ọkàn òsì dáa nígbà pè lẹ́sìn yóò níbàámu pẹ̀lú sunna nebu wa muhammad sallam pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ a máa ń káràmásìkì wọn púpọ̀ àwọn òbí àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ ti ni mọ́tò ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àwọn ọmọ wa àyàfi wọn especially lábala ọ̀rọ̀ ẹ̀sìn àtàwọn ọmọ yẹn ràn ní ọmọ òsì lè wúlò fún ọ àfi tó bá bẹ̀rù ọlọ́run oúnjẹ alẹ́ tó fẹ́ jẹ yẹn ọmọ mi ló ń alẹ́ lọ́wọ́ kò sí fún yẹn jẹ oúnjẹ alẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò fún bàbá ẹ̀ jẹ nítorí pé ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ oúnjẹ alẹ́ tá fẹ́ jẹ yẹn ní bá fẹ́ rí jẹ ẹ̀dájọ́ àwọn ọlọ́lẹ̀ kéwú ká lè kéwú tó bá ti kéwú innama yakhsha Allaha min ibadil ulama ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti nímà wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n bá ti nímà ẹ̀mí wọ́n rọ̀ gbogbo bá ṣiṣẹ́ mọ́ wọ́n sì máa ni wọ́n máa ṣùgbà yín ẹ jẹun wọn láyé ẹ tí wọ́n lọ lè jèrè àwọn òbí náà káwọn ọmọ ẹmọ ṣe gáyè ẹran tẹ́wa lọ́rùn ọmọ gbábọ́ káàkiri kọmọ jó kọmọ ṣáàgì kọmọ gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀ dì í èyí tó jó bẹ̀rẹ̀ náà kọmọ wọ ṣòkòtò káàkiri kọmọ sí sára lẹ̀ yọ wà pé ọmọ òun fáìn ọmọ òun dáa ẹkún bọ́ ẹkún bọ́ bọ́ bá ti yapa ṣẹ̀rí àbáyé ẹkún lọ́kàn ọlọ́mọdé àsokò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ léde èyí tọ́jọ́kùnrin ń dirun níbi ẹ̀ríǹkì bá níbi báńkùsì sọ́wọ́ àjẹmọ̀ wọ́nran ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọlé ní yahoo ọ̀rọ̀ ọmọ àbáṣe yahoo ọmọ mọ́hùn yóò ní ọ̀nà tọ́lọ̀ ní wọn gbà nù ọ̀nà ó lè ṣe ó lè kán bẹ́ẹ̀ tí ò sọkún ẹ afọ jẹ́ àáfà àwọn ọmọ alẹ́ o àwọn náà lọ́la wa o àwọn náà ni wọ́n rọ́pò wa o kọ́lọ́ mọ́sá jẹ́ abí máa rí kọ́lọ́ jẹ́ atọ́ máa rí kọ́lọ́ wọ́n jẹ́ ajẹ́rẹ́ wọn. ìbádọ́lá ẹ̀yà ló sọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níjọ́ ẹgbẹ́ tí wọ́n máa sọ pé ọlọ́run ọba kí yọ ọmọ tèmi náà ah, ìpè ah, ah, àwọn afa wọ́n sì kéwù lẹ́nu dùn báyìí àwọn ń ọlọ́mọsà sọ̀kan nínú àwọn ọmọ tèmi náà láàfáà àwọn yẹn máa ń pé tì í níjọ jimá àwọn pé tì í níjọ ìdì àwọn pé tì í níbi òde èkó ọmọ òde ìyàwó yóò wí láwà nínú fìtẹ ọlọ́mọsà yọ̀kan nínú àwọn ọmọ tèmi náà kò ṣe láàfáà gbogbo àwọn yòókù ńkọ́ innama yakhsha Allaha min ibadihi ulama ọlọ́run tí ó nípa yọ ọlọ́run àwọn náà ni àwọn tó bá ní mímọ̀ ọwọ́ ni ọ̀kan náà lọ́fẹ́ kó nípa ayọ̀ ọlọ́run nínú àwọn ọmọ rẹ̀ torí ọ̀kan náà lọ́fẹ́ kó lè kọ́ mímọ̀ má dọ̀rọ̀ rú o má ṣe pè lera o ò ń ṣe pè ní o àdúrà àtọ́wọ́ máa ṣe ni pé ọlọ́run gbogbo àwọn ọmọ tó ń fún mi lọ́kùnrin wọn lóbìnrin wọn àtọ́mọ́ ọmọ ọlọ́mọta ṣe gbogbo wọn láfa sọ́ra àfa tó ń rí fàásì ọlọ́run ti rá níyàn rẹ̀ kì í sáfà tí ọmọ tọrọ bára lòún rí fàásì kì í sáfà tí ọmọ ní ọfẹ́ kàyàsí fún yín àti kàyàsí sílé tọ́ba di ẹ̀ ń di àwọn agbowó suwa kìí sáfà tí wọ́n máa jà sóde kó máa tí wọ́n máa jà níbi òkú wọ́n tó kó kalẹ̀ wọ́n sì máa jà kìí sáfà useless afa nítorí orí fàásì ni pé olùbẹ̀rù ọlọ́run lórí fàásì èyí gbọ́dọ̀ já afa kọ́ wà useless nítorí fàásì ni pé kọ́lọ́wọ́n bá aláàkóso gbogbo ọmọ rẹ̀ ní olùbẹ̀rù ọlọ́run tí wọ́n máa sin ọlọ́run tí wọ́n ha Quran tí wọ́n máa Quran tí wọ́n máa hadisi oye tó náà máa ṣe wáàsí fáwọn èèyàn ó lè wá jẹ́ mẹ́dí dọ́kítọ̀ o pẹ̀lú kérótókè ó lè jẹ́ ìjìnlẹ́à pẹ̀lú kérótókè ó lè jẹ́ tíṣà pẹ̀lú kérótókè ó lè jẹ́ lẹ́kítọ́rà pẹ̀lú kérótókè ó lè jẹ́ businessman èyí e, pẹ̀lú kérótókè eléyìí ni wọ́n ń pè ní pé yẹn bímọ gbogbo ohun tí ọmọ rẹ bá fẹ́ dà yóò kọ́kọ́ dà fà ná ibi tá a lọ nìyẹn yóò kọ́kọ́ dà fà kì í yìí pé ọ̀lẹ́ntẹ̀lá àfà ò àfà gidi tí yóò ha odidi kùránì sí eré rẹ̀ yóò sì tún jọ sọ́jí ọ̀hún tí wọ́n ni wọ́n fẹ́ sábẹ́ dókítọ̀ wọ́n pè ó sì fẹ́ labá yóò di bisimilá la ilaha illallah àwọn ọ̀rẹ́ ìkànnì ìjọba gbé wájú síbí ìdùtọ́ dé pé ipa abẹ́rẹ́ ọ̀ka tó bá ti gbé edé tí ń ṣe wọ́n àwọn yóò ti gbọ́ wọlé àní òye tún kàbí kẹ́lì má ti là àwọn ọ̀rẹ́ ìkànnì ìjọba tí ma ní ṣe pẹ̀lú àlìjẹ̀nú tó dé pé aláàárẹ̀ yẹn àlìjẹ̀nú ló tẹ̀lé wájú síbí ìdùtọ́ táàbà gbọ̀wọ́lé àbáwọ̀ mẹ́dù dọ́kítọ̀ tó ní aṣáàlùláhà àdìmà rọ́bàlì arṣìlẹ̀ àdìmà yẹn ṣfíà ìjìnìyà àfáà tí ó dé sáìtì tí ó sì bẹ̀rẹ̀ ọba pẹ̀lú gbogbo aburú tó wà ní sáìtì yìí mọ́jọ ṣe wá o mọ́jà ya wèrè ń bí o mọ́jà jẹ̀nà ọkọlù wá o yóò sì ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ìjìnlẹ̀ ni ní fi ń jẹun àǹfààní tí ń pèpè sẹ́sìn àwọn tá a fẹ́ pòròdúsì láyé nìyẹn àwọn tá a fẹ́ pòròdúsì sáyé nìyẹn àǹfààní tí wọ́n ń ṣe dáwà tó sì ní iṣẹ́ tí ń fi ṣe kí ni tẹ̀mí jẹun tí àbá ti sí yẹn ilé kéwú tí wọ́n bá dálẹ̀ yìí bá more than hundred years wọ́n padà fèlì nítorí pé èmi ò rí sàhábà kan nígbà àwọn sàhábà tí wọ́n tẹ́jọ́ malẹ́kẹ́wà nábì tí yín máa ń gbèkú lé láàárọ̀ tí ò ní wáṣẹ̀ kàṣẹ̀ kò sí sàhábà wọ́n máa kí ó tẹ́lẹ̀ dà nábì kálukú lọ́bi sẹ́yìn ẹ̀ ọlọ́run fún wọn pé tó bá dẹjọ́ jimá fásitì àwọn ìlà zikrillah wà lẹ́nu bẹ́ẹ̀ ẹ fi títà rírà alẹ̀ ẹ wá gbọ́ kútúbà torí pé wọ́n ń tà wọ́n rà lọ́lọ́run fi pè wọ́n pé ẹ fi títà rírà alẹ̀ wọ́n sí business mọ́gbà wà fáà ní mara mọ́ sọ òsì di ogún òdílé o ẹnìkan ò sì wá ta ó ló sì ló kírètì pọ́fàtì ò fún rẹ̀ go out lọ lè ṣiṣẹ́ máa kọ́ máa ń kéwò àsìkò tó bá kù fún ọ máa wá nǹkan tà wọ́n ló lè ṣe wá sí torí ọlọ́run ọlọ́dẹ torí ọlọ́run ọlọ́dẹ kọmọ torí ọlọ́run ọlọ́dẹ jàdásà torí ọlọ́run ọlọ́dẹ kéré jímọ̀ fún ọ torí ọlọ́run ọlọ́dẹ kẹtàlá àmọ́ tí o bá sí ọ̀nà tí o bá ṣiṣẹ́ gbogbo tó máa ṣe òní sí ìbúrú ọlọ́ wọ́n tó kù kalẹ̀ báyìí àyàfó sì ní dáma látara pé ẹ̀ẹ́dí àwòdà òkú ní apẹ́ náà òkú tẹ́yẹ orí lóṣù kan ẹ̀rọ ọmọ àbàyàn àmọ́ tí òṣì bá ti dé èèyàn gbàgbé ẹ̀ ẹ̀sùn máa wọ ẹ̀tún ayé yín pákéjì ẹjẹ́ àwọ̀ tàwọn tó ti ṣáájú Abu Hanifa níṣẹ́ Imam Maliki níṣẹ́ Imam Shafi níṣẹ́ gbọ́ sàábà wọn níṣẹ́ tí wọ́n ń ṣe látara bẹ́ẹ̀ àkànbá ìdúnyà wal akhirah ayé àtọ̀run méjèèjì wà lọ́wọ́ wa ẹjẹ́ àtọ̀ àwọn ọmọ wa o ọmọ tàbá tó tàbá fún ní al-ilmu shar'i ọlọ́run ọba yóò fún lágbára tí wọ́n máa dá lò fún rẹ̀ agbára téèyàn máa fi ń sọ́ra tí wọ́n ń pè ní alhis nínú àwọn àdúrà tẹ́lẹ̀ pé ìtẹ́ ìsù àti pé àwọn àṣàṣí àtàránsí ojú burúkú kò ní wọ́n ọmọ náà la nígbà tó ti lọ lè kíró ẹ̀sìn lẹ́yìn náà nípẹ̀lẹ́ ọ̀rọ̀ mi ọmọ tàbá wa tọ́ yóò wá jẹ́ sadaqatun jariya sàárà tí ládàá rẹ̀ wọ́n máa bá wa lọ́rùn gbogbo àti máa ń bẹ lérí dáadáa yẹn wọ́n ní àwọn ọmọ tàbá gbogbo àti máa ń ka fájà yẹn lérí ìrún ni o láì ṣe rí ni o wọ́n mọ̀ fún bàbá yẹn ní commission lérí kóun lọ kọ́ ní kéwù àfa wa jẹ́ èèyàn yẹpẹrẹ láwùjọ àfa ọlọ ẹ wa ẹ wa lé ẹ ká ojúṣe wa lẹ́yìn àwọn tá a jẹ́jẹ́ máa ká ojúṣe wa sí ká ojúṣe kò sí tó burú kẹ́yìn jẹ̀mọ́ akẹ́ kírísì sẹ́kùn máàmù yín ládùúgbò yín nígbà ìmáàmù àrígbé ah, láti àárọ̀ dídí ìdágún mẹ́rin ìrọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀ máa ń sùn ní o lẹ́yìn ìrọ̀lẹ́ làwọn máa wá lé kéwú kí lẹ́ ń ṣe ní seven hours yẹn ẹ̀bá ṣe báyìí ẹ̀bá ṣe báyìí ṣe báyìí àmọ́ ẹ̀ máa wá katara fún wa lẹ́yìn àṣùbà oye ìṣẹ́dún márùn márùn níjọ sátọ̀dẹ̀ sànńdé ìṣẹ́dún mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún kọ̀sọ́nà ẹ̀yin náà bá bá wọ́n náà ẹ̀wá ni wọ́n máa wá katara kò ni ìyá alágbẹ́já mú wá ọlọ́mọdé mú wá ìyá àdàmọ́dé mú ẹni tí ò mú wá gọ́ ọlọ́mọdé ọ̀dà fún un àbí kò sí yóò jẹun oúnjẹ bí yàrá bá jẹ òkèlè rúkú bí yàrá bá jẹ òkèlè bá bá dúró pé òbẹ́ kí wọ́n padà ṣubú ìyàwó ń bẹ ọmọ ń bẹ bàbá rẹ̀ ń bẹ láyé kejì ìkú ìyá rẹ̀ ń bẹ láyé kejì ìkú ọwọ́ lòun kéwú ọwọ́ sọ òbí rẹ̀ dìdàkudà látara pé kéwú la kéwú ṣé tí wọ́n bá ti kéwú yẹn máa ń dolo sí ni. láti kéètì oṣù torípọ̀ ọ̀nà àwọn anábì ọlọ́run lọ́yẹ kátọ̀ abubakari igbákejì anábì aṣọ tí wọ́n ti ìran ní ta abraham bọ̀dà áwòfò olówó ni àwọn àgbà ọmọ kéwù nìyẹn àfáwọn ọ̀tún bọ̀dà àfáàní olówó ni alìbọ̀dà ọ̀dọ̀ tọ́lẹ̀bì wọ́n ní gbé kànga àwọn kan ní búrẹ́dì ní ta fáwọn èèyàn gbogbo ni wọ́n kéwù wọ́n wọn wà ní ilẹ̀ Lárúbáwá èmi ọ̀rọ̀ kan ní yọ lọ bí sẹ́ni èyí tí ń ṣiṣẹ́ lọ́sibítù ìmáàmù jáàmù sì ni èyí tí ń ṣiṣẹ́ lọ́sibítù èyí tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ìdọ́jọ́ ọlọ́pàá wà ọlọ́pàá ìmáàmù ni ọlọ́pàá sì àwọn doctors tí wọ́n ń kó wa nígbà táwọn ní class ọ̀pọ̀lọpọ̀ àwọn doctors yẹn tí kọ́ọ̀lù mi bá wọlé báyìí ẹgbọ́n tó máa sọ fún wọn pé mo wà ní class tó bá di lẹ́yìn asiri kó pè mí padà ẹ̀ ṣé wọ́n ti kọjá yẹn dé mo wọrí insha Allah ta'ala máa kírẹ́dìtì yín ẹ̀yin wọn má bínú ọ̀pọ̀ fóònù rẹ̀ kí ni àbá ń ṣe yẹn bí ṣe ń kọ́ ọmọ gẹ́wọ́n ní tún ṣe business yóò lo mọ́tò tó gbádùn àwọn àtọ́rọ mọ́tò àlòkù fún aláàjì ẹ̀sìn fún mi náà gẹ́mìnà máa gùn yí ọba pé ìṣòro náà gbélé ọlọ́wọ́ yẹn owó tó lówó tó wọ́n fún mọ́tò yóò wà gún mọ́tò fúnṣù mẹ́ta yóò bọ̀ kàdà fúnṣù mẹ́rin má kéré ti problem fún rẹ dìde wọn náà ronú nípa ayé ẹ ọ̀nà tó ń lọ tó bá gbá àyàn tó bá fi dọ́rùn gbogbo iṣẹ́ rere pátá ni wọ́n withdraw ni wọ́n kó fẹ́ni tó gbá ẹni tí ń gbáyàn tí ń kírun ń kírun fẹ́ni tó lówó ni o ẹni tí lu jìbìtì tí ń parọ́ fún ìyà owó tó gbàyẹ wọ́n padà mú ládàá iṣẹ́ rẹ̀ kalẹ̀ lójú sínú fáìlì ẹ̀ lọ́rùn ẹni tí ò bá ti níṣẹ́ tí ń bá ń jayé lérí owó lówó lórí jìbìtì wọ́n ní gbogbo ẹ̀sìn tí ń ṣe ń ṣe fẹ́ni tó lówó ni tìrìbọ́lá wọn sì ṣe jàlẹ̀ kíámà nìyẹn tí ọba ṣiṣẹ́ eré ẹ̀ṣẹ́ tí wọ́n wọ́n wà kó sínú fáìlì títẹ̀ èèyàn wà dé àfa àlàyé ẹ bá nuna pé ìmáàmù kílẹ̀ wá débi tọ̀ nígbà tí ò ṣiṣẹ́ torí pé a jẹun a ṣe kí ni a jẹun gbogbo ọta àfa àtọ́lá má sì ti ké láàrin wa ẹja fa àwọn tó kù sókè let us help them ẹja fa àwọn sókè ọlọ́run sínú fún wọn wọn náà invite ọ̀rẹ́ ọmọ ìyá ẹ jáṣe báyìí jáṣe báyìí ló fi jẹ́ pé gbogbo wàhálà tá à ń kojú láwùjọ wa ẹ rí i pé àwọn àfa kan dìde wọ́n ní ẹ̀yà àfa alòsùnà yẹn lọ́lẹ̀ kò sí kankan tó jìjà wa àwọn ní ká máa ń wo yẹ̀pẹ̀ mọ́ ibi yẹ̀pẹ̀ ní ìsinsìnyí tọ́lọ́ kọ́bọ̀ dín fi ń jẹun àwọn ní ká máa ń sọ oògùn mọ́ oògùn kan wọ́n ń sọ fún ẹ̀nọ́dẹ́ táwùsàn ẹni tó jòkó láàrin ọgbọ̀n ṣẹ́jú tó ani ní wọ́n mọ̀ sí mọ̀lúdì mọ́ oye kí àwọn ọmọ wá jẹ́ tọ́wọ̀ bá ti lè níṣẹ́ ọmọ máa kírètì ẹbọ láti máa ṣe tọ́wọ̀ tí ọ̀ bá rẹ́bọ ṣe ọmọ ṣe bídíà tọ́wọ̀ bá rí bídíà ṣe ọmọ ṣe látìmọ̀ látìmọ̀ yẹn ni ká máa gbá àyà ká máa dẹ̀dẹ̀ àwọn olówó olówó tó bá kọ́kọ́ há sí lọ́wọ́ ó ti ní tó ń fún jẹ kò tún bọ́ mọ́ láyé ẹ̀ láyé ẹ̀ kò tún níbi tí ọmọ náà ó sì máa fi bẹ̀ ibi kọ́kọ́ lè jẹ ilé ìlọlẹ̀ fi pò lẹ́yìn ọdún lẹ́yìn ọjọ́ méjì kọ́ padà wá ọ gbà kó fóònù ó ti dájòkó wọ́n fẹ́ náwó náà ó ti dájòkó jama a ní mo ti gbà kó ti fún inú mílíọ̀n tó wà lọ́rẹ̀ àjọba náà tó wọ́n ma wá sáré ká yọ́ ma wa wọ́n àbá tó sì wàhálà fóṣù oṣù kan wọ́n náà ṣiṣẹ́ tán wá fún olówó oṣù sọ́mọ pé kò ní rọgbọ sanwó ní kéwò má pé wọ́n lè gbẹ̀sà lọ́rùn wọ́n yẹra gàrí lọ́rùn wáyé wọ́n ti ra o àbí òróró ni wọ́n ti ra ilé ayé ni wọ́n ti ra ilé ayé wọ́n ti rẹja aná ti ilé ayé ni wọ́n ti sanwó ilé ilé ayé ni wọ́n ti raṣọ àfáà náà ó ti làágùn ó ti ṣiṣẹ́ ọwọ́ àkókò wọ̀ sanwó iṣẹ́ ọ̀wọ́ sanwó ní kéwò nítorí pé ibi tọ́lọ́ ni wọ́n ń ṣe ṣé ẹni tí wọ́n ń àwọn àsìkò tiẹ̀ tó fi ilẹ̀ yẹn àsìkò tẹ́lẹ̀ kó fi wájú jẹ mú lọ náà ló fi jòkó tọ́mẹ́ wáyé tó ti sanwó lé kéwù ọmọ tó ọba sanwó lé kéwù rẹ̀ tó bí yẹn sì ní tí ò sì sá tó fi ṣèkà fáfá yẹn ọlọ́run máa ń àlùbáríkà kó dára wọn mọ yẹn wọn kàn kí náà ni wọn ní wúlò torí pé ẹ̀rọ ajá náà sanwó wọn ní akọ ọmọ kéwù lọ́fẹ̀ẹ́ o bí ẹ̀ bá lágbára lẹ́yìn náà a máa ṣe àdúrà lára àwọn ọmọ lẹ́yìn náà àwọn amójútó wọn àníṣọ̀lẹ̀ kẹlẹ̀kọ́ ní kéwú lẹ́ni kíláfà yín kọ́ yín ọ̀yá kan sọ àtọ́ hákin gbọ́ kọ́dà bọ́ọ̀ bá ma nǹkan kan nínú kéwú tí wọ́n ti ń ọmọ kò rí bí kò rí tá a bá a kéde ká kà fọmọ́lẹ̀ fàáfà ni wọn fẹ́ yọ wà límọ̀lá àmà retí rọ ọmọ mójútó tóra àwọn àbá mi ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ bí ó ti máa tẹ fóònù tí ó kásẹ̀ lágbàá tí ó máa wòran àyẹ̀mọ́ ẹ̀ká máa ka máa ka ẹ̀hẹ́ owó tó ọba ńlá máa salami owó yẹn wípé owó sọ́mọ̀ yìí ni òṣìlọ́sì ni àbí àwọn àbá ni òṣìdáadáa ẹ̀dá máa fún wọn challenge o kálíbà àmọ́ sẹ́níṣẹ́ àwa àtàwọn àfa àwọn méjìlájọ bíi ìdílé ayé òbí àtàfà spiritually lẹ́yìn náà gbogbo tó bá kù ní àwọn iṣẹ́ ọwọ́ talẹ̀ fáwọn ọmọ tí wọ́n fi gbádùn ayé ẹ̀sìn fọwọ́ sí o ilé ayé àtọ̀ ló sopọ̀ ní o ẹ káwọn ọmọ kàwé Boko Haram kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn lórí ibú ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ Western education èyí tí ọba ti takò lànà ṣẹ̀ríà ẹ̀sìn oníkàmọ́ wa lẹ́yìn náà iṣẹ́ kíkọ́ kájọ́ pọ̀ fáwọn ọmọ wa torí oúnjẹ lọ́jọ́ alẹ́ tọ́mọ bá kéwú ẹ gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ jà ó kéwù táwọn kan dèéka ń tẹ́wọ́ fún yàn kéwù gbàrà wọn kéwù èyí kéwù lè nítorí òbí ẹ ẹjá yí wọn kọ́sí ọwọ́ wọn bá kàwé kàwé tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ gbádùn tó kó lè látara ilé ayé méjèèjì torí méjèèjì ń hàn ara wọn ni táyé bá ti mẹ́hẹ̀ yóò àfẹ́kì ọ̀run tọ́nu bá ti mẹ́hẹ̀ ilé ayé bàjẹ́ máa yàn lọwọ ọlọ́run níjà yọwọ́ bàjẹ́ wọn o àwọn wa wa wọn mójútó wa náà لما تصر وارم فاستغفر الله إنه هو الغفور الرحيم وأقم الصلاة